Very, very related to the topic. One is, uh, we said, no one can stop one from becoming rich. How then is it possible for evil doers to use people's destiny? Then, number two, on that, does Kadam change if yes or no, please explain. Um, as a Muslim, is there any way that we can have, we can be Is there anything in Islam that can do in eight? Náà. Eléyìí ó rí àfẹ́sì àwọn community ni. Náà wọ́n ah, they are not ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ they are àárọ̀ ah, ọ̀ṣẹ́gbẹ́ ọ̀ṣẹ́gbẹ́ but àná lérò àní gẹ́gẹ́ kiri ìyẹn ní kọ̀m̀pútà bíi fún sí fún màní àbílà àṣẹgbẹ́ ẹgbẹ́ náà nìyẹn. Náà ẹni wá sí ìpínlẹ̀ ah, mọ́sálásí kan ìmáàmù tí ó máa ń tí òun níwájú ìmáàmù mọ́sálásí wọn àwọn wájú kò sàkọ́ máa tí òun níwájú ìmáàmù pẹ́pẹ́ kò sí ààyè ọwá ní nínú lọ́dọ̀ mọ́sábí mọ́sáàtì yìí lọ́dọ̀ kọ́jẹ́ tí mọ́ mọ́sáàtì kìí pé ọmọ tí ó pé mọ́mọ́ nípa ìtàfí ìmá tí ó níwájú ìmáàmù àwọn ni wọ́n bà lè bá ewó ní ó lẹ́fẹ̀lẹ̀ nínú àwọn ọ̀rọ̀ méjèèjì yìí náà wọ́n ní mẹ́wàá lẹ́nu kọ́bìnrin sólè ìkàlẹ̀ àpàdà alhamdulillah ìbéèrè kan ṣe nípa pé ẹnìkan àtọ́pẹ́ kò lè di ọlọ́nà láti lówó tọ́nà bá kówó mọ́ bẹ́ẹ̀ ni òdodo tó gbọ́dọ̀ gbàgbọ́ nù kí ẹgbẹ́ nìkan ti lè mú ọkọ lóko oṣù tọ́nà bá kọ́ àìní mọ́ ọ̀pọ̀ ọlọ́run bá ti jẹ sẹ́ni tó lè yí mi padà tí ọlọ́run bá kọ fún èèyàn níní tó máa ń fi tírélà kówó wá sí àgbàlá rẹ̀ kò níní náà torí bá kọ́ ọ́ lẹ̀ kò níní lọ́wọ́ àpọ̀ ò ní máa fi dọ́wọ́ yẹn kàn mí. ọlọ́run bá ti kọ́ owó mọ wọn bí ẹni náà dá tí ń sọ ike kọ́ ọmọ ni nítorí kọ́ ọlọ́run bá kọ́ nǹkan máa yàn náà ni ó kọ́ èé séyàn wọ́n lè yá ti wá lè sọ ike kọ́ ọmọ ni àbí wọ́n rẹ́ nìkan rí. tọ́lọ̀ ń kówó má tó ṣe pé èèyàn òjò ó tó bá ní kó mú wá pé wọ́n kúkú máa tọ́lọ̀ ń kọ nìkan ń ṣe ń ṣe ni wọ́n náà ń ṣe ọba tí wọ́n ń ṣe wọ́n náà ń ṣe ilé ìjẹ́gbó ti ṣe ìgbàgbọ́ Yorùbá ìgbàgbọ́ àwọn aláìgbàgbọ́ torí pé ìpìlẹ̀ àwọn Yorùbá wọ́n yìí ṣe mùsùlùmí abọ́kíkọ̀ pẹ̀lú àwọn bàbá ńlá wọn bí òdòdó àbí kíní kan ọ̀ràn míyàn àgùkọ àwọn ẹlẹ́yìn abọ́kíkọ̀ pẹ̀ ni wọ́n àwọn kan ò sà. tòṣùgbọ́n gbà tí Islam dé ìgbàgbọ́ sí Islam làwọn sọ tó bá jẹ́ pé wọ́n bá jẹ́ mùsùlùmí wọ́n gba Islam pẹ̀lú òfin rẹ̀ tó bá ti gbà pẹ̀lú òfin rẹ̀ lérí ọmọ jẹ́ tiẹ̀ lé ìjẹ́bù ti jẹ́ wọ́n ní pé máa yí padà ni

kádàrá mi yóò máa pa kádàrá tó ti kọ tẹ́lẹ̀ yóò máa parí kádàrá ní ń pa kádàrá dà ọlọ́run ti kọ́ pé nǹkan báyìí ni ọ̀sẹ̀ lẹ́jọ́ ó tún ti wá kádàrá pé látàrí àdúrà tó ṣe òun yí kádàrá yẹn padà sí nǹkan mi ilé ìjẹ̀bù ti jẹ́ wọ́n ní ẹ̀yin náà lọ bá wípé ẹ̀kẹ́ kàbéèrè ìsinmi lẹ́jọ́ ẹ sọ pé ẹ̀yin ní computer village ẹsọ fún èèyàn sẹgbẹ ṣùgbọ́n muslim ọmọ ṣe wà ní kọ̀mpútà village ẹlámìíràn ẹni sẹkẹtìrì báwo lẹ ti fẹ́ ṣe lẹ́yìn ẹ̀yin náà lẹ dá ẹ láti jẹ kẹmí alọkẹ tó máa yanjú ẹ torí pé lè ẹ̀yin lọkà kí lọkà mi ẹ̀yin lẹ máa ẹgbẹ́ tẹ ṣe tẹbi lámìíràn tẹbi ní sẹkẹtìrì ẹ sì lẹ ṣẹgbẹ́ gbẹ lámìíràn tó dìgbà tán bá tó dẹgbẹ fún tó lámìíràn bàtà nàbì sallallahu alaihi wasallam sọ pé idha kuntum thalatha fa ammiru alaykum ahadakum ẹ bá jẹ mẹ́ta lórí ìrìnàjò ẹjẹ kẹnìkan jábì ìròyìn lórí ìrìnàjò yẹn tó ìdí tẹ̀yìndó alámìíràn lẹ́wàá yànnà tẹ́lá ti yànnàná rẹ̀ tó gba ìyànnàná tó ṣe déédéé má fi mùṣkílà ẹ̀ rí yànnàná bí mọ̀ṣáàkì tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ wọ́n ní títí sọ láti níwájú imam kò yí àwọn ẹ̀rọ tíra ta ṣe tíra wà lórí rẹ̀ ta kọ́ tó a pè é alimọ́wàí fi mọ́wùkẹ́kẹ́lì mọ́wùmí mìíràn imam ọ̀ àná tíra táwọn máa ń tàbẹ̀ so àbí ṣàlàyé nípa pé sọ́tọ̀ kí ẹni tí bá ń bẹ lẹ́yìn imam ó dúró níwájú imam nínú sọ́lá wọ́n ní Lailatul Qadr tí ń bọ̀ yìí ṣé téèyàn bá ti ṣe ṣe sọ láti nínú rẹ̀ tó ṣe lọ́n bó ti ṣe tó àti bó ti ṣe yẹ tó lè yí kádàrá padà àwa ń tá a mà ní gbàdúrà ó ní anábì sọ pé máa yí kádàrá padà tó bá ti dédé ṣe sọ láti ní Lailatul Qadr tó sì bẹ́ lọ́n ó súnmọ́ kíkí gbogbo ń tọ́ba tọrọ kọ́ lọ́wọ́ bọ́ gbà lákọ̀ọ́lẹ̀ aburú bá ń bẹ ọlọ́run lè sì torí àdúrà yìí kó yí kádàrá burú yẹn padà fún kò sòro kọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá o torí sọ nípa lè lọ́sọ̀rọ̀ kọ́dọ̀rọ̀ yìí pé ha yóò fọ̀rọ̀ kókó lọ amúrin hakim amúrọ̀ mìnàndínà àwọn olùmọ́ni nílé lọ́sọ̀rọ̀ lọ́lọ́ máa kan láti lè lọ́sọ̀rọ̀ ọdún yìí lè lọ́sọ̀rọ̀ ọdún ń bọ̀ wọn náà dìde sọ láti náà kọ́ bẹ́lọ̀ owó dáadáa tí ó ṣẹlẹ̀ sí ọ láàrin ọdún yìí sí ọdún tí ń bọ̀ kéṣe yóò tí yorùbá máa ṣe yàn tẹ́ wàá kó àwọn èèyàn jọba àtẹjọ́pọ̀ yìí tẹ́ máa pín ráìsì tẹ́ máa dá wákà tẹ́ wàá lẹ́nu tẹ̀lé láti ìfọdọ̀ èèyàn ń ṣe àṣeṣòfò àṣebàṣìkò jẹ́ nìyẹn o sanabi sallallahu alaihi wasallam sọ ni pé man qama laylatal qadr imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi ẹnikẹ́ni tó bá ti lè dúró ṣe sọ láti kọ́ lọ nílẹ̀ ìlàtọ̀ kan torí kọ́ gbọ́ lọ́n gbọ́ torí kọ́ dọ̀ ọlọ́ọ̀ nìkan ní ti ń wẹ̀sán rẹ̀ ọlọ́run ṣàforíjì gbogbo ètò ti síwájú kan nínú ẹ̀sẹ̀ rẹ̀ sọ̀dá ni wọ́n ní kò ṣe mẹ́. níjọ́ muhammad ọjọ́ lè lọ́tò fọ̀dọ́ ní ọmọ anábì ní ká máa wá ní mẹ́wàá ti gbẹ̀yìn mẹ́wàá ti gbẹ̀yìn náà àwọn òru tí nọ́mbà àwọn ò ṣe pín fún méjì láì dẹ́kun òru kọkànlélógún ẹ̀kẹtàlélógún ẹ̀kẹ́ ẹ̀dọ́gbọ̀n ẹ̀kẹtàdínlọ́gbọ̀n ẹ̀kọkàndínlọ́gbọ̀n àwọn òru yìí láàmú àwà tó ajẹ́ pé gbogbo àwọn òru yìí wàá dìde wàá máa ṣe ṣèyàmù lẹ̀ òtún gbọdọ̀ má lé lẹ́yìn náà gbogbo òru mẹ́wẹ̀ẹ́ wa ti parí iná lọ́ọ́ máa fi ṣe bọ́yọ́ náà ẹlẹ́dàá wa yóò jẹ́ fi ọ̀sẹ̀ kòǹgẹ́ tó eléyìí jẹ́ gbèsè jẹ́ máa bẹ́ lọ nínú ẹ̀ ó ti dá àwọn nǹkan mi wò ìwọ tẹ̀lé dànù bí sallallahu alaihi wasallam orí dáadáa tí ọ̀sẹ̀ lẹ̀ sọ kọ́nà kó jẹ́ kí dáadáa ọba tẹ̀lé sọ ẹ máa ń pé súnà ló lè ṣe òhò ee súnà ló lè ṣe ẹ máa ń pé súnà ló lè ṣe òhò súnà ló lè ṣe súnà ló lè ṣe súnà ló lè ṣe ẹ máa pé súnà ló lè ṣòro èrè súnà ló lè ṣòro èyí tí a ń fà súnà ló lè ṣòro ìwà ẹwà káyé súnà súnà ló lè ṣòro kàmójútó súnmà lọ àríwá ọjà máa ẹ̀lú kàrà súnmà èyí tí àwọn lọ òdòdó là ń pè bẹ́ẹ̀ Ọlọ́run ọba tó fi rán àmì وما تطيع رسوله سنة عشان السلام فاتقوا كما داني عباما ọlọ́run ọba wa òun ló sọ bẹ́ẹ̀. fà á. Iná ló lè ṣòro. Ọlọ́run àti lọ́dọ̀ ànábì. Iná ló lè ṣòro. Mọ́ àwọ̀rọ̀ ṣúlá. Iná ló lè ṣòro. Láàní kábà fún kòrò wáyé. Iná ló lè ṣòro. Wàrọ̀ ṣúlá òun ní kábà súnná. Iná ló lè ṣòro. Ìrọ̀lẹ́ pàtàkì kádà kejì lóòlẹ̀. Ìròyìn àpamọ́ kàdà kéjì ìlú lẹ̀. Ìṣẹ́ ọlọ́run òun gan sọ bẹ́ẹ̀. Ìṣẹ́ ọwọ́ ni ó Olódò lábẹ́jẹ̀ sí láàmú. Ṣàkóso náà kó máa dẹ́ ní àbámà ọlọ́run ọba wa ìrẹ́là wa máa ń bẹ̀ ọlọ́ta ìsìlámù látara ìjọta súnmà ọlọ́ta ìsìlámù látara ìjọta súnmà ẹ máa pé súnmà ló lè ṣe o ẹ súnmà ló lè ṣe o Súnà ló lè